bọ́ bọ́ bọ́ bọ́ means feed bọ́ means feed mo ní ẹnu púpọ̀ láti bọ́ mo ní ẹnu púpọ̀ láti bọ́